tó wà lọ́dọ̀ ẹbí tọ̀dọ̀ ni wọ́n máa tà ní o wọ́n máa sún jẹ ní o tó mọ̀ bá ah, ẹ tó máa sọ final sin o tó yóò máa dùn máa lọ bá Gbénga Gbénga ọjà iṣẹ́ mi ìgbéra bàmí bàmí bàmí bàmí Gbénga bá wà lórí àdó máa jáde tán. ẹ máa ń lọ àyàn agún ẹ agún kan ló ti gbé sí i. my dear sister èèyàn ẹ̀yin ọmọ tó ń sọ ẹ bẹ̀rẹ̀ karamọ̀. ọ̀rẹ́ ìbúdá ni ẹjọ́. kábísọ̀gùn náà máa bọ̀. la wí. ẹ kọ́ lórí fídíò. wàhálà ẹ̀kọ́ náà kó ṣàánú ni ah, owó ló pa fún wa o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni olùkú tó bá ń kojú bẹ́ẹ̀ ni. òwe ló ń pa fún ni. ẹ jẹ́ ká ṣe dáadáa hmm. ẹ ṣáà ṣe rere o rere láyé gbà òun lọ ṣọ́ọ̀ṣì òun kírun kò sọ́rọ̀ ń bẹ̀ o ìwà ẹ̀ máa gbé tó ń lọ o tó bá dẹ̀ níwà tó pé gara ló fẹ́ ṣe ọlọ́run ti dẹ lọ́la ọlọ́run tó dẹ lọ́la mọ̀ nǹkan tó ń ṣe o bẹ́ẹ̀ni ó fẹ́ fi wo nǹkan tó fẹ́ wù bóyá fẹ́ ṣe wọn mọ̀làkejì olówó o lè tọ́jú mọ̀làkejì lè ṣe àwọn èèyàn sọ ń bẹ̀ pé mọ́fì nípa àwọn ti ṣe báyìí ó ti ní òun fẹ́ gbá àwọn lọ sí báyìí nǹkan báyìí làwọn ṣe kò bá wọn sọ báyìí kò láwọn ṣe ṣe báwo ni kí ló fẹ́ sọ pé tiẹ̀ kó báwo lè jẹ́ kó tó bá yẹ kó rẹ̀ wà ẹni kan ṣe báyìí pé bóyá ń hù lábẹ́ ni ohun bí wọ́n pé àwọn tó ń fún ń pa wọ́n fún wọn lóúnjẹ ohun bí wọ́n kankan ló ń ṣe fún wọn bọ̀ òòrò yẹn ìwọ kò fẹ́ pé o odi star káṣá di star star náà lèmi náà ládùúgbò mi èjì màláìka ìlẹ́gbà tó ń tẹ̀lé fún wọn ó pọ̀ péré kò mí ẹ̀ẹ́kọ́ mọ̀ bóyá ń lọ oh, bàbá àbẹ́jì owó bàbá àbẹ́jì lọ́wọ́. Adarí, àdéhùn, dáhùn mọ́jú owó a